أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا يصدون عن سبيل الله والله بما يعملون محيط والله شديد المنافقون والذين في قلوبهم مرض ضراء أولئك ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ولا ترى يتوفى الذين كفروا الملائكة تفشلوا وتذهب ريحكم وصبروا إن الله مع الصابرين ولا تكونوا كالذين خرجوا من ديارهم بترا كالذين خرجوا من ديارهم بترا زين وإذ زين لهم الشيطان وأعماله وقال لا غالب لكم اليوم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نقص على قبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله الحكيم يتوكل على الله فإن الله عزيز فأنت الله لا شيء مثله إلهي lè pè lọ́rùn èèyàn ọ̀tọ́ tá a lè pè lọ́rùn làṣẹ́ yà mí sílẹ̀ fún ìjọ ọ̀tọ́ tá a lè pè lọ́rùn làṣẹ́ yà mí sílẹ̀ fún òun èèyàn kan nípa ọwọ́ àláyé oòrùn oúnjẹ oòrùn kan nínú oòrùn kẹyàwó ọ̀tọ́ ẹni tá a lè rìn lọ́rọ́rùn aláwọ̀ sọmọlù ẹni tó oòrùn kàn rárá lọ́rùn ìyàlí ní sàmọ́ èèyàn ní nípa ọwọ́ àláyé oòrùn kẹyàwó lẹ́bí máa pẹ́ òsì lọ́yà wọ́n lọ sí ikú wọn bí i fún bí ní òsì ìdájí sọ́nà wọn. àwọn òun ẹ wọ́n là ń mú lálẹ́. ẹni ọdún kọjọ́ àwọn ẹni tí òun náà tí wọ́n bí ní. òun lọ́yọ̀ ká pé ànábì yìí ta lọ́rọ̀ ọ̀rọ̀ yọ dànù. bọ́mọ̀ ọ̀sẹ̀ tó rẹ̀ rẹ̀ torí pàdé yìí ta ọ̀bì. ìnàmọ́ ẹ̀mọ́sẹ̀ wọn ìṣàkùnmọ̀ ẹ̀rọ màá fún òun lọ́wọ́. kúlú Maria lọ́ọ̀pọ̀ ọmọ Maria ìtò yìí ń padà bí ó ṣe yí gbogbo ẹ̀kọ́ wọn ò yí pé Maria àti àjẹsù nígbà ẹ̀sìn lẹ́hùn yìí jẹ́sù ọ̀tọ́kọ́jọ́ lọ́wọ́ ẹni tó

Àwọn ọlọ́run ló lè wà bá lórí gbogbo táwọn ṣe. Àtẹ́yìn ìṣùgbìn lẹ́bàá ti wà ní oṣù Rámọ́sùn ní Mùsùlùmí. àánú rẹ̀ èyí tó ti fi mọ̀ wá mẹ́mà wọ́n jẹ́ àgbàgbé ọ̀gbìn èyí tá a ti mà sí payá agbára wa fún wa fi lílo rẹ̀ náà rọrùn lọ́jọ́ jẹ́ àlejò ọdún fún ara ibi àti fúnmi lánàá náà ni a ti gbé bá a bá wò bàtà ti bẹ̀rẹ̀ fúrúfú àwọn àlùfáàlù ọlọ́wọ́ fún ìbánisọ̀rọ̀ gbé lọ fún ìbá ìṣúra yìí. Gbogbo tí ó wí fún àná máa sọ máa máa lọ máa sọ mọ́ ìṣẹ̀lẹ̀ ogun bádà. Ọlọ́run ní àárín wọn lábí ìgbà àmàlù. Yá àárín wọn lábí ìgbà àmàlù. Ọlọ́run ló ń pè yí gbàgbọ́. Ibi ọlọ́run bá ti pẹ̀lú gbàgbọ́ òdodo ìkẹ́nu méjì ni. Nínú ọkọ̀ fẹ́ pàwọ́ láti àtìmọ́ àmọ́ yá mọ́ bí.

ó lè máa sọ nípa wọn ó lè máa dúpẹ́ ẹgbẹ́ wọn. ṣùgbọ́n tó bá kan káṣe tàbí kápẹ́sẹ̀ ibi tá a ti rí lọ́dọ̀ olùgbà tó lọ́dọ̀ rí. Yá àyíwá lẹ́bí ni a mọ̀ ní. Ọlọ́run ní mo fẹ̀yìn tẹ́ lẹ́gbàgbọ́, àwọn ní máa ń fi iṣẹ́ ṣé má ṣe, ní fi yín sí. Nítorí wípé olùgbàgbọ́ mà tún ní dábà àwọn ìgbóhùn ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba ìtàjẹ́gúná alọ́ọ̀lọ́ dáwà túlẹ̀ hàkì ìpèpè òdodo ní lìmú lìnàbùsí mòmínà àwọn tí a máa dojú rúpẹ̀ náà kọ òun làwọn ẹ̀mí tó gbàgbọ́ wọ́n lìnàbùsí tọ̀mọ́ha àtẹ̀mí tí wọ́n túmọ̀ ìmọ̀ lọ síbi oore ọlọ́run àwọn ní ìpele bí máa wá fún torí wípé àwọn ni ó máa tún ìtìjára àwọn níjọ tí wọ́n máa ń gbọ́ tí wọ́n máa ń gbà ọlọ́ni ayú alábí iná mẹ́nu. yá ayú alábí iná mẹ́nu. ọlọ́ni mo fẹ́ ìtẹ̀lẹ̀ gbàgbọ́. ìdálẹ́ lákìtún bí àtàràn bá síbùtú. ọlọ́run ní gbogbo bàtẹ́ bá báwọn ìjọ kẹfàdé tí wọ́n jẹ́ kèfèrí. bá síbùtú. tí wọ́n dojú kọ̀ yí bá wọn bá yí jà. ọlọ́run ní ẹ má wàpà wẹ́yìn. ẹ gbọ́dọ̀ kí tún bí àtàràn bá síbùtú. tọ́lá ìwà kèé sí jàǹdùkú. Eti àlàáfíà ni ìsí ìsìláàmù ọ̀fẹ́ ni kọ́ ọ máa lébù kébèrè wípò nílò àtàgbà ìsìláàmù ọlọ́wọ́ọ́rọ́ ìtọ́rọ̀ ni kó o tú kó o fi wà sọ ẹwà ìsìláàmù kó o fi ìwà kó o fi fi ẹwà ìsìláàmù akébèrè kẹ́sìn wò kó ṣe kọ́ wà mú ọkọ̀ tọ́hún pẹ̀lú ọ̀ra tọ́hún tako sí ní òkúta òní ló ń rèsì láàmú àbíkọ́ ọba ṣe wọ́n rọ. láìkìrọ́ àbí dì í. láìkìrọ́ àbí dì í. ọlọ́wọ́ ní kájẹ̀ nípa kọ́wọ́ táwọn akẹ́sì lónìí nẹ́dá ọlọ́dún òsínú ẹ̀sìn wa. kọ̀dítà bá ìyá lọ oṣù tó ní nálẹ́ báyìí. òsínú ìlà ìjẹ ní pásẹ̀tì kò sí nínú ìsìlámù wa torí pé kọ́dítà bá ìyá oṣù tó ní nálẹ́ báyìí ọlọ́run lọ́nà àmà ó ti fojú hàn kú ò níbi ọ̀nà ànù tàbáyíyá náà rúṣùdù mí náà lọ́wọ́ yìí wọ́n ní tàbáyíyá náà rúṣùdù mí náà lọ́wọ́ yìí ọlọ́run lọ́nà àmà ti fojú hàn kú ò níbi ọ̀nà ànù èyí èyí ẹ̀yà pa olùlọ́sẹ̀ bàmí ìyá àdúgbò orí tó ọ̀rún ọ̀yí kúlù sí ńlá ọlọ́run lọ́nà àmì tó bá pọ̀ yìí sí pẹ̀lú èyí wọ́n

ẹ má máa tàmá ẹ má máa tàmá àgbọ́n mo fẹ́ lọ yọ yí ìsìnbalẹ̀ rẹ̀ kájọ máa dà ẹ̀sìn yẹn sàlàfíà ní alẹ́ làtàrà máa ná ẹ̀kọ́ àdúgbò nílá ẹ má tàmá pé kí n bá kẹfẹ́ rí pàdé mùsùlùmí ẹ̀rí ọmọ àwọn ọ̀sẹ̀lọ́wọ́ aláàfíà. Anábì ní gbogbo ọgbà wọ́n sẹ̀mí àmúgbọ́ àlàáfíà, àlàáfíà ní ọdún ìgbè. Kẹ̀mọ̀ sí ilé àlàáfíà, ọmọ sí dàmú. Ẹ̀mọ́ wọ ààyè ìjẹ̀mẹ̀ kiri ìsìláàmù ẹ̀rẹ́bẹ̀ sí ìdàmú. Ṣùgbọ́n lórí ni wọ́n ìrẹ́ làbí ìtùmọ̀ ọ̀hún, wọ́n ìrẹ́ làbí ìtùmọ̀ ọ̀hún, yẹkùn fàṣítù fàṣítù ọlọ́mbà ayẹ̀kùránù ọba lọ. Tẹ́wọ́n ló ń sọ yí rí ìgbà àpapọ̀ wọn wúlò nípa ìlànà tuntun fi àtàndá fọ́sọ̀ fọ́sọ̀ tuntun. Àlejò ni wọ́n ìlànà tuntun wọn ìlànà tuntun wọn fọ́sọ̀ ìlú wàhálà mú àmàlẹ́jẹ́ mẹ́ta tàbí ẹ̀. Fọ́sọ̀ tuntun níbo mí wọ́n sì lè pé mátìrì ìwú náà ìtù náà mùsáàbára òun wọ́n bí ọmọ ogun ọgbẹ́ ìfẹ́ ọmọ ogun ẹ̀sìn. wọ́n ní kò تدخلون الجنة تحت الظلال تحت الظلال السيوف حياكم الله الجنة تتوى أبيو بلا لتبع بلا بلا الجنة سوكي ألوه olùkọ́ ẹ̀bá tó lè gbé dà tẹ́ pàdé àjòyí ṣùgbọ́n tẹ́ ẹ̀bá lọ́wọ́ àìjọ́rò ṣùgbọ́n wàlámùyẹ́bù ọ̀jágún ẹ̀kọ́ wàlámùyẹ́nu wẹ̀lọ̀gọ́dù kò tún náà ní ẹgbẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ bá ló kúrú dáadáa àwọn náà wọ́n kúrú dáadáa lọ́wọ́ àmẹ́bìnrin tó ń tó bá kú máa gbà mẹ́rin jàmìyà fẹ́ẹ̀ tó wà wà ẹ̀tọ́ nípò aláìmáìmáìká tí ó sọ sí àmẹ́bìnrin kò tó ènìyàn dákẹ́ tọ́lá ní ọ̀rẹ́ sí àkànnì. ọlọ́run ní ẹ̀fọ́ fún òtún wọn. wọ́n ti kú tún ẹ̀fọ́ kí ọmọ ogun wọ́n ti kú lọ́wọ́ ẹ̀fẹ̀ sí wọn. ó tún wá kó wa lẹ́kọ̀ọ́. ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ̀sìn ọlọ́run ọjà. nínú àwọn ọmọ ìlú náà. tí í ṣe gàgà lọ́jọ́ rẹ̀ olùdókòwò máa wà olùrántí ọlọ́ọ̀lọ́. kẹsàn-án lójú ogun nìkan gbogbo ẹ̀gbọ́n wọn bá kiri tó òfin gbélé olùrántí ọlọ́ọ̀lọ́ tó ká ìwọ máa rántí ọlọ́ọ̀lọ́ gbogbo ọgbà ọbẹ̀ jókòó bísímìlá ọ̀nà rẹ̀ ọbẹ̀ jẹun máa rántí ọlọ́ọ̀lọ́ wọ́n máa tó wà ti ọdún ẹgbùn ká tó àbá sí ìsàtọ̀ lọ́rùn ìbẹ̀rù pé òun ó ti kẹ́ ìgbàsí ní sí ọ́dọ́. Nígbà náà ti bá tó ọkọ̀ náà ní gbogbo èrè ẹ̀rọ ọ̀tá burú sí bí wípé ẹ̀rọ ló ti léwu. Ó ti rọ́ mi lọ. Ọkọ̀ jẹ́ ọ̀sẹ̀ tẹ́lọ́wọ́ ká tó ń fi bọ̀wọ́ ọmọ bàálì. ìwọ́gbẹ̀rọ ojú ogun wà bí kò ń lọ́wọ́ àti sí

tó kẹ̀ ń bì. ọmọ ọgbọ́n òkè báyìí báyìí wéwé òkè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ló aláǹkà rọ̀súùlù ọmọ ẹni tí ń bá nígbà tí ẹ̀wà síbẹ̀ wà á lù tùkà àwọn olùkọ́ yẹn ọlọ́run tí ibẹ̀ pẹ̀lú mi kọ́ ọ́dà wọn náà àgbátìrì bẹ́ẹ̀ mẹ́jọ náà Gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ àwọn ọ̀dà àwọn ọmọ wa ọmọ wa ọmọ ọmọ ọlọ́dọ̀ ọlọ́wọ́ ká lè mi kó ìjẹ́ sí bẹ́ẹ̀. Ọwọ́ àdá àwọn olùkọ́ ìwé. Nígbà bá lè fẹ́ ni òun yóò bá lè fẹ́ ní a máa ń fi ara wọn hàn. Wọ́n máa fi hàn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àbíkọ́ bá wọn tó kọ́ máa máa wọn wọn lágbára ìfẹ́. Ìrántí ọlọ́run àwọn àtọ́wọ̀ láyé àtọ́rọ̀ ìrẹ́sì ìrìnlẹ̀ máa. Omi làrá mi Ọ̀sán ti rú ní ká Bàbá ti wá sí ẹ̀ tó lórí kọ́ orí ilé ìrìnlẹ́sẹ̀ máa àyìnmọ́ ni ọlọ́mi iṣẹ́ mi máa tọ́ ń bẹ lọ́dọ̀ mi tẹ ẹ bá lè máa rántí èmi ní ìmọ̀ ọmọ fún yìí. Wàjẹ́ alákún jáná sí wàjẹ́ alákún àníhàrá. Ọlọ́run ní sọ ọlọ́run ó ti ọgbọ oko tọ́pọ̀. Tẹ́ máa ń jẹ tẹ́ máa mú àdáhà. Ìkọ̀ mi tẹ́ ní màdíra. Màlàkún jáná sí wàjẹ́ alákún ọlọ́run kí ló ṣe yìí. lẹ́yìn wa bọ́. sára yóò lélẹ̀ fún ìrọ̀lọ́ kẹ́kẹ́kẹ́ farabalẹ̀ tó ní ọlọ́run kẹ́yẹ kẹ̀gbẹ́kẹ́ tó wà wá. ọ̀dẹ́kọ́lá ọkùnrin àti wàhálà. ebi bẹ́ẹ̀ tó ń rí ayé tẹ̀ ń dàgbà tẹ̀ ń dàgbà tá a lọ́ta yín bẹ́ẹ̀ tó ní ọlọ́run àti wàhálà ọ̀rọ̀ náà látàwọn ìgbà kan lẹ́nu lọ́rùn fúlà ẹnu ti tọ̀bíyù ẹnu ti bùlámù ẹnu ti ilé àti wa Nínú ní ló fa àrẹ́sí lójú ogun olùmúkìrù, ó tún wọ́n bẹ̀rẹ̀ sọ̀kẹ́dì, òun náà ní àsámọ̀wọ̀tá. Ọ̀rọ̀ tí ó ń lọ àwọn ọ̀rọ̀ Gbogbo ọgbẹ́ tó ọgbọ́ wà lábẹ́ ìdarí tó àbá fọ́jọ jẹ́ ẹ̀yìn gbẹ̀rù kọjá ẹni wá darí. Lọ́wọ́ ọ̀bẹ̀ bá ti lé gbẹ̀rù kọjá ọjọ́ jẹ́ torí ẹ̀rọ ẹ̀mọ̀ ìjà ẹ̀mí láti yọrí. ṣùgbọ́n tí ẹ̀rọ ti lágbàrí ẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ wà máa bá bẹ lọ́wọ́. wọ́n máa sọ sí ní tí ó jẹ́ oore fún wa. wà á dé àwọn ọmọ àwọn òní kẹ́kẹ́ tọ́ta yọ tánà ní ìbániwọ̀n wọn sí wọn. àfikún wọn ti yàtọ̀ sí tọ́lọ́wọ́ àní tẹ̀lé. ó ní irú ìṣẹ̀lẹ̀ kan lójú ayé rọ̀sùn táwọn kan bá tàbí kan rí. nígbà wá dájú dáńdé ọwọ́ agbọ́n lọ dáná wọ́n dáná dálẹ̀. ọlọ́yà oníṣẹ́ àmàkùnmí lọ́gá yí wọ́n níbẹ̀ ní. nínú yìí ìpínlẹ̀ gbọ́dọ̀ máa tẹ̀lé tẹ̀lé ní wọ́n níbẹ̀ ní. àwọn ọlọ́yà mẹ́ta adákalẹ̀ kálukú ọmọ àwọn ọmọ bẹ̀ lọ́kọ̀ọ̀kan. ẹ máa wọ́n mú náà lọ́kọ̀ọ̀kan bóyá ìdílé lórí àbẹ́jọ́ lórí àdìrẹ́ rárá. Ebi káwọn bá àwọn ọlọ́pàá ń tẹ̀lé àná ní. Ó bá sọ̀rọ̀ lórí ìtọ́wọ̀ àdámẹ́lẹ̀ láyé. Wà á fi ìrànlọ́wọ́ àwọn ọ̀sọ́lẹ̀ wá. Àwọn àti tí ó tẹ̀lẹ̀ náà òní padà lọ sọ́lé. Wọ́n tún wọ́n wù pé bóyá àwọn ṣẹ́dá. Kọ́lá tí wọ́n mú ọgbẹ́ ìta àbá lọ ọ̀jẹ̀mọ́jọ́ lọ́wọ́ olùsèrò àyíyọ̀ká òun dà wà náà àwọn tó wá ní ní wọ́n tó lọ jábọ̀ ọ̀gá tó ogun yá ní ọmọ dáná ọ̀gá mẹ́ta náà fún ní a máa kó bẹ̀ lọ́kọ̀ọ̀kan àlejò níta kó bẹ̀ a máa kó bẹ̀ ní láyé lórí ẹ̀rọ àti ilé àkóbẹ̀ àlejò níta ní ẹ̀rọ kó bẹ̀ ní ìrẹ̀lẹ̀ àlẹ́ àti máa jájá lọ́wọ́. àti mo náà mẹ́ bá ti náà ní àwọn náà fọwọ́ àwọn ara wọn bọ ìparun ọwọ́ sí wà lágbàá tó lè kó lórí àpọ́lẹ̀ aláwọ̀ kú bí àìsí kó lọ́gá lọ́gá ọlọ́lẹ́ ẹ̀gbọ́dọ̀ ọwọ́ yìí máa bọ́ tó pọ̀ pàgbà ìbáyìí Èdè kejì, wà tí ẹ̀dẹ́bà ti sọ ọ̀tọ̀kẹ́ ara àti ọlọ́run tó ní onígbà kẹ́lẹ́ bọ́yá tó mẹ́nu bà náà nígbà fẹ́ lọ́dún yìí tí wọ́n rí ògbò wájú tí wọ́n rí ọ̀tá lẹ́yìn ààrẹ ìwọ́n ní omi àlẹ́pàdé ẹ̀rí ọ̀gá ní òṣè kẹ́kẹ́ oníkọlùkù yé ń bá ń bá ti àláwọ̀ àkọ́rú ẹlẹ́kẹ̀ẹ́ta báyìí ẹ̀kọ́lù ẹ̀kọ́lù ó ti fẹ́ wọ́n ti wọ́n ti lù sámúlò. Wà á ti ń lọ wàrà tó làwọ́. Ẹsẹ̀ létò lọ́wọ́ ẹsẹ̀ létò jíṣẹ́. Wà láàtàná bẹ̀rù. Ẹ gbọ́dọ̀ fa nǹkan mọ́ra yín lọ́wọ́. Bí gbogbo ọ̀nà ìṣẹ́ ti lójú òkú nìkan. Tẹ̀ bá ọlọ́run kí ni máa ń fara láti orí orí ẹ̀lú láti orí lójú ní wàtàbá bẹ̀rù yí lọ́lọ́ lára lára kò ní bẹ̀rù lára máa ó fẹ́ ti lè dúró ìwé nígbà míì sí dáúlà. dáúlà ní ìtí ìtí èèyàn bí ó ti jọba táyé bí ó fẹ́ ìwé èèyàn jọba èèyàn yọ lọ. ọ̀tá tó wá láyé ogún ọ̀la ọ̀gọ́lá àwọn àbá ó ní ìgbà abájáde ìyá àṣùkà bá àlùkà ni mo wà. ìgbà àbájáde ìyá òkà bá àlùkà ni mo wà. sùúrù kò lè fún yàn lọ́jà jáde. sùúrù lè yẹ ní pápá lójú ojú ẹjọ́ ọba ní sùúrù ọjà òjì. òṣèlú bẹ̀rù. ọ̀rọ̀ náà ṣe sùúrù ìlú. wọ́n ní sùúrù. wàhálà. òun làwọn kọ̀ọ̀rọ̀ yìí. wọ̀rẹ́ àìnáàtì wọ́n jáde níjọ́ náà níjáde ẹgbẹ́ ẹgbẹ́ ìwọ̀ fọ́nà ìjáde ẹgbẹ́ báyìí. àná wọ́n máa pariwo káwa wọ́n ti wá rí. wọ́n lọ bá kó Ọlọ́run ní mọ́bẹ̀ àti àti ìtọ́. Ọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ lẹ́rẹ̀ mọ́ sí ìtọ́nù àmọ́lẹ̀rún. Ètù ló ń fi pé ọmọ lọ́tọ́kùn wá. Ọ̀bẹ̀ yára lọ́rún ṣe tọ́ọ̀lù àmọ́lẹ̀rún. Àti tọ́ọ̀lù àwọn ọmọ ogun tó tẹ̀lé òyìnbó gbé wọ̀. ìbílíkì dáadáa ó lọ àwòrán sùrákọ̀ nínú mẹ́rin òun lòún gbé wọ̀. Nàbà sọ̀rọ̀ rẹ̀ náà níta sí ìwé. Olálógún ẹsẹ̀ ilé ànábì. Ní ọjáde ní ọjáde àwọn ọ̀rẹ́ wa ní ṣètọ́ lúlò tó fi lọ bá wọn ọwọ́ àtọ́fún wọn pé láàdáà ní bàlíyà Wàyí ni ẹjẹ́ àrọ́lẹ̀ kan, kò lẹ́bí tẹ́ ń wò yìí, alábàájú yìí ni mí, àbàdé mú dílájú lájú. Fọ́nà àwọn òkú máa àwọn àwọn ẹ̀sìn ló tọ́láwọ̀ èyí jáde ẹnìkan. Ọlọ́run sì ní kí wọ́n wọ́n lákìkanjú. O lè sùn wá wọ́n tó fi lọ àwọn wọn. Àbáni wọ́n láti lọ́jọ́ ìwà. Ogo yìí àwọn yẹ. Ọlọ́jà àrùn yìí ni mo ń ṣe àwọn àti ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ pàdé ìlàkọ́sọ̀ aláàkẹ́bẹ́ ọlọ́niwọ̀ jìbìrì ìlú lọ́fẹ́rẹ́ àṣẹ́tà wọ́n wá mú àgbẹ̀ká pọ̀ lọ́gbẹ́sẹ̀ ọwá jìbìrì ìlú túbọ̀ pẹ̀lú aṣọ́gbọ́ ó sì gba ọkọ̀ jìbìrì kẹlọ́ ìbìlì sùpà jìbìrì kẹlọ́ Wọ́n yẹ ká lọ bọ́ ọlọ́ọ̀lọ́. Ọlọ́ọ̀lọ́. بمعنى رجع الرجاء لا أكبي والعفاف ليس النقوص ليس النقوص ولا الأعاق بمكرمة ليس النقوص على الأعقاب مكروما لا يزال القدر على الأعقاب مكروما مكرومة مكرومة لمكارم اقدام على الأمل إن المكارم اقدام على الأمل لسان القصر لا يزال القصر على الأمل فيما غير ملعون لا تنهبوه على الأعظام مكرمة من المكارم يقدام على الأمل أن المكارم يقدام على الأمل أربعين لكم لا تنهبوه wọ́n ní oṣù gígé ẹ̀yọ́ máa ti tẹ̀ sọ́mọ́ ọ̀rọ̀ ìlú àmì kọ́ padà yìí kọ́ máa ti máa. lẹ́yìn ìdáhùn kó tó aláǹlá tó ní màkàtà tó المكارم الكرام والله ولكن المكارم الكرام والله Orí ìdí máa ń pàdé pé pàfẹ́rí júgbú ni àárùn. Pàfẹ́rí júgbú ni àárùn. Wàfí Wọ́n fi ẹgbẹ́ dáa ní ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́. Wọ́n lè rí máa rí Hallelujah. ọmọnìyàn láàyá mílẹ̀lẹ̀ lórí kààlà níbi àròyé àròyé ọmọ sí àìbáṣìwà ẹ̀ẹ́sẹ́rí ẹgbà tí ó rí fọ́ bẹ̀rẹ̀ fọ́mọ̀ ẹgbà tí a tún ṣe lọ́ta ẹ̀ẹ́nùpọ̀ yá nínú bá ń rú ìyàwó mi ọ̀sábẹ̀ lóde òun. wọ́n ẹ máa ń rìn sí ìṣòro ṣùgbọ́n tẹ̀yà bá ti lọ gbogbo ìgbà bá ti rí ẹni àkọ́kọ́ èrò ìkejì náà ajé ọjọ́ lè wá ẹ̀yà ní kíníkà. wọ́n yá lórí ìfọwọ́sọ̀rọ̀ ojú ogun

tá a bá kà sí tọ́pọ̀ iye tí kánù kan bá mú lọ lébẹ̀ tí ó lọ owó ògùn sí nínú àwọn àwàtí ń bẹ lọ́dọ̀ wa lọ́jọ́ wa mùnàfíkì ọlọ́wọ́ sànù ọlọ́ni iye kúrú mọ́tàntà síwò ṣùgbọ́n pẹ̀lú máa ara àwọn mùnàfíkì náà ní àárín àárín lónìí bàbá ń pa lọ àmọ̀ rẹ̀ àdéhùn lẹ́wọ̀ mùnàbí sí ilé ìrẹ́jọ́ lásìkò tí a mọ̀ ẹ́ tí ó sì ti dorí ga. ọlọ́run nígbà táwọn mùnàbí kí yà kú ẹni tó máa ń lọ náà olóòkò kìí ṣẹlẹ̀ ọlájẹ́pá ah, níbi ọlọ́run ọlọ́wọ́ ànábì ọlọ́run bẹ́ẹ̀ bá gbà fún àwọn èèyàn máa kú sí ọlọ́run ànábì báwo. àtàlẹ́ ló dàbí àmì nìkan kò ọ̀dà ní ọwọ́ ó sì wọ́n lóhun tí ń tí wọ́n ń darí wa nana sọ̀rọ̀ lé lórí tí wọn fi bí adarí débi ìbùdí eré kò sí kápẹ́ máa ṣe lọ rèé ni a máa ṣe lọ ọ̀nà ní gbogbo wọn ti padà è débi kan tí wọ́n wọ́n fi máa ṣiṣẹ́ tara wọn ara wọn padà máa ṣe ti súkẹ́súkẹ́ tí wọ́n fi gbé àwọn ẹ̀ta aláṣẹ àti ilé wọ́n bẹ̀rẹ̀ sí ọba níbi èyí àpáwò Nígbà tí ilé ìdí sáwọn yóò fi wà pé tá láti ó ta apá ilé òwò. Ìdíyàkúrò ara láti ọwọ́ àwọn ẹ̀kẹ́lẹ́mí láti àkàpé. a ta ilé òwò bí ìdàgbẹ́ lánàá bí lọ sí ogun ogun ọ̀sẹ̀ wọn ní ẹ̀sìn wọn mọ́tò wọn ní àwọn òsì kú débi pé níbẹ̀ èrò ìtumọ̀ rẹ̀ wà mẹ́rin ẹ̀